في هذا اليوم اليوم كم من شهر ذي القعدة خمسة وعشرين خمسة عشر من شهر ذي القعدة الموافق أربعة

àgbòrí àti gbogbo lọ ìgbésí ayé mùsùlùmí àti gẹ́gẹ́ àgbéyẹ̀ sọ̀tọ̀ bóyá àti láti ní ìṣòro. gẹ́gẹ́ bí wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ mẹ́rọ nínú ilé ọ̀la ìlú púpọ̀ bẹ́ẹ̀ ni. sani

كانوا يتقون الصبر واليقين بهما تنال الإيمان اللهم كلمة من شهد الله ابن تيمية رحمة الله ومن الإمامة بجميع وجه لا تنال إلا بالصبر واليقين يريد أن ìtẹ̀wájú lójú òbí ẹ̀sìn ẹ̀mí òkùnkùn kọjá ní ọmọ àtijọ́ ọgbà òde wà láti ọdún nínú ọgbà rẹ̀. Àtọ́rọ̀ àti ìwúsọ̀ tó rí àyíjẹ tó tẹ̀lé pàtàkì yára tó tó pàtàkì yára tó tó sùn. Ó bá ká ní. ọ̀gá ìyàbọ̀ yóò lọ pẹ̀lú àwọn alága kẹ́kì. wọ́n ti fẹ́ ìdínà ìtọ́jú wọn lókè bàbá wọn rẹ̀. ẹ̀sùn ọ̀gá tẹ́lẹ̀ yóò wọ̀ tí wọ́n wọ àlè ní ẹ̀rọ ọ̀rẹ́ tí ó lè ta ní tẹ̀lé ayé. wọ́n lọ wọ̀. ورحمة هم المؤمنون الجنازة فهنا الجنازة ممن ممن ترى صلوتها من الأراضي ويبقى العار awati usul lima wajib dan ayat tinggal jadi takkan tahu algoritme ini wahawa wahawa ini dan bersuci itu tidak mengalami jadi

我愿意为了你，不管去哪里，一切都好，你把我。 pè lórí ìwà yẹ olùkàtàkà dàda yìí olùdámọ̀ tọ́tọ́ náà kó ló ti bẹ̀rẹ̀ òní ó ń lòrò owó òní wò bá bí ó bẹ̀rẹ̀ tó náà yọrí díẹ̀ díẹ̀ ẹ̀yọ àtúnyí tọ́wọ́ bẹ̀rẹ̀ ìlànà ọmọ tó yẹ lásìkò náà tó yẹ lára ẹ̀ ọmọ tó yẹ lásìkò náà tó yẹ lára ẹ̀ náà tó yẹ lára ẹ̀ kó pa yóò yóò sì yóò sì kó bá sọ̀tà ọ̀tà ẹ̀ wọ́n yóò yóò sì kó ní ọ̀rẹ́ wọn kó bọ̀ ọ̀gbìn ní òkè ní wà bá kó ní wà bá kó wọlé wọ́n kó ẹ̀ kó yọ ọ̀rọ̀ a kò dé ní pàṣẹ pé pátá ìlú àlẹ́ ìgbà tó ń tẹ̀lé tó yìí ẹ̀yìn wà kó ẹ̀ ẹ̀rọ ní ìtòsọ̀rọ̀ òun ti ṣe àìsí òun ti ṣe kú yìí ọ̀bí gbogbo. kódà ọ̀fẹ́ wa nílò lọ́bẹ̀rẹ̀ ìtòkè náà ló ti ní àìkáwò tó ń tẹ̀ ìkáwò òun náà ló lè òun náà ló ń tẹ̀ ìkáwò ní orí òkòrí àti tọ́lọ̀ wà ní ìtòkè ayé mi ìtòkè ìtòkè ayé mi. lójú ìṣòro. Ìgbà ọ̀dẹ̀ náà ló sọ̀rọ̀ Maksudnya Jadi Jadi Itu telek Sama Menyambungnya Tentu Allah Allah Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan Jadi Pasal Tuhan Jadi Allah Tuhan Tuhan Tuhan Tuhan Tuhan lọ́wọ́ wa dáadáa ọmọ òbí ọ̀nà olówó ọlọ́rọ̀ onípò alágbára nínú aláṣẹ ẹ̀ wọ́n ti àwúrẹ̀ ìdúrẹ́yìn kọ́. ta wọn pa wọn ènìyàn olúwàbí ọ̀tẹ̀ òru ọtí létí ọ̀tẹ̀ gbogbo yìí tí ó ní ojú ẹ báyìí lọ ẹni ẹni tí ní ọmọlúwàbí tó ní tọ́ọ̀tì tó ní tọ́ọ̀tì wọn mú lọ lọ́wọ́dì kò wọ́n níbẹ̀ ṣe rí kò tó ní létí kò lè ọmọlúwàbí ti báyìí ó bẹ̀ ẹ̀ fún ọmọ ìyá ọba ẹni ìyàwó wa ọ̀tẹ̀ náà ò ní lè kọ́ ọ. العلامة شيخ الإسلام من كل أهل تجد ونبي في نبي أسلم أنه في عالم تقل تقلون gbogbo wàtáì gbogbo sẹ́yìn olùkọ́ wáìn ẹ̀rù ọlọ́àbí kí wọ́n wí à àti bọ́ ẹrú ni ọlọ́ ẹrú ni ọ̀sàtọ̀ ọlọ́run máa gbé ìrìn tù kì í jáde nínú ilé dáwà ní olùdá ọ̀rẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ olùdó ilé náà ní gbogbo ojú máa rẹ̀. tí ẹ̀dúnkè dàmẹ́rin wọ́n máa ń sè ẹwà ẹ̀sọ́ ọ̀rọ̀ gbogbo tí ó lè bá ìlú tó lè tó yọ ọ̀pọ̀ ló fi di bámbám òmìnir láti di àwọn ìmọ̀ àti ẹlẹ́ẹ̀kẹ́ ìdí wọn pè lu ẹ̀rọ wa oníbẹ̀ lórí ìtú òye tán ó ní ìlú ẹ̀ wọ́n ti rẹ̀ ẹ̀ ní àbúrò ní wọ́n ti àti gbọ́ ìjẹ́ pé tó ń bọ̀ sọ ọ̀la fẹ́ dá ọ̀nà ẹ̀sìn máa ti lẹ́yìn rẹ̀. tó kù ní ẹ̀sìn ta lọ́nà lórí ọkàn àti ìjọba ìjọba ìjọba ìgbẹ́ gẹ́gẹ́ ìgbẹ́lànà ó wà á tún bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbẹ́ lọ́wọ́ péjú kan àwọn bàbá rẹ̀ yé ọmọ àwọn ànábì ọlọ́run tí rárá ìgbé wà ẹ̀ka àwọn ìgbé ẹ̀mí wọn ìgbà ìgbé. ọ̀pọ̀ ká lẹ́yìn ìgbé orí ẹ̀ ọ̀gá rẹ̀ tó fi ọmọ wọn tí ń kọ́ tó lẹ́lẹ́ olómi ìmọ̀ ní alẹ́ ìlọ ẹnu olómi ìfò ètò ẹ̀ òun fún wa kọ́ sọ́dà nǹkó ìtẹ̀mà omi ló tún sọ ìpè àwọn àwọn gbogbo ẹ̀mí ẹ̀mí gbogbo ẹ̀mí káwọn káwọn wọlé ọ̀ bẹ́ẹ̀ ni alhaji òun kó lé nínú èèyàn náwó èèyàn náà àkùyà ló pé àgbélá ló ń bẹ̀rẹ̀ ìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyẹ̀yẹ̀ náà ìlànà gbogbo àwọn ọjọ́ bíi ó ṣe wípé èèyàn ó ṣe ní ìlànà ayé yìí ìrẹ́lẹ́kejì àsọ̀rọ̀ àyìnbá àti ìlú ọ̀nì àwọn àlàyé ti wá òkà rẹ̀ ìlú wọn kó lọ àwọn sọ̀rọ̀ ámúlùmọ̀ níbi ìrẹ̀lẹ̀ oríṣiríṣi ẹ̀ tó ju ẹ̀ tó ìlera rẹ̀ tó ní ìdáná kó ní ẹ̀sẹ̀ pàápàá jùlọ máa tàwa kó ìjà wáyé ìlera rẹ̀ mo sì pé owó ogun tí ṣe òun ló ló ń yẹ sílẹ̀ òun ló fà mo ń ẹni ilé fún àdúrà láàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń gbọ́ pé olùmọ̀lẹ́ àwọn ó fọ́ọ̀lù nínú ẹ̀jẹ̀ kan àdéhùn. قالوا لي كنت أعاني أكثر من اللازم من ربي كنت أعاني كنت أعاني والله يذكرني حينما ذكرت الحمد لله الذي أعطاني من الشباب دون ذلك الله قلت إذا منك àwọn tó sọ láti yẹn tó sọ láti yẹ káwọn kakọ káàdì á ọjọ́ àwọn ọdẹ pẹ̀lú ojú ọmọ ìyá ọ̀ agbára ẹ̀ ọ̀ nínú ẹ̀ ní kéèyàn tó mọ̀ ágbára ẹ̀ ìwé ìgbésàkè yóò kí lọ ìwọ́sẹ̀ á àrùn àrè ọ̀dùnmẹ́lì ṣùgbọ́n o kí ló ń ṣe ẹ̀rọ ìtàwọn náà lè fara èyí jẹ́ láwùjọ ìṣòro pọ̀ tí ò ní ilé ìtàn yẹn àbúrò àárín ìṣèlú kan àti bẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n bá ń lo ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n máa ń tọ́wọ́ ká ní ìlànà fún àròkọ ìdásùn ìpè àfọwọ́mọ ọba ni. ìlà ìlà ọlọ́mọ ọba ní fún yẹn ní ìlú wọ́tàkì àwọn olùkọ́ wáyé ti náà ọba ti gbàgbé pẹ̀lú ọlọ́mọ. nínú àwọn màá ní ayé ẹ̀mí ìtumọ̀ rẹ̀ nínú àwọn ọ̀rẹ́ ìdílé wọ́n gbé wọn máa ń tọ́jú ká ìlà ìlà wọ́n ti fi ìṣòro rẹ̀ ó kí ẹ àti òkè ìlú ọ̀rọ̀ ìlà.

eléyìí ẹ̀gbọ́n àwọn àwùjọ orí ẹ̀mí tó ti ṣe é lò òní mọ́lẹ́jì àmọ́ ọ̀rọ̀ bá kó fún láti kó òní àtìkò ní mọ́lẹ́jì. nígbà tá a mọ̀ bó ń ṣe ní mọ́ tẹ̀lé lórí ẹ̀dá ìrọ̀lẹ́ àti ìṣẹ̀lẹ̀ sọ pé ìgbéra tó ti kàn àwọn ọmọ ti àtúnṣe ara wọn lọ pọ̀ àti ṣá wá èyí ọ̀pọ̀ ìpàwọ̀ àdájá àwọn ìṣe ọlọ́pàá yìí. 外面的天气，星期三，现在我是天气预报，一百四十一度，负七零度，负零零五度，都是考虑的，把环境搞，还有那个刚刚比赛的，天气比较冷，天气它不不不一定的，天气上难，因为，外面，就是外面经常有太阳晒的，因为。 就是老师看我答了，他们上来玩，看老师看我，就是手把我，那是手给我，你把我努力，你看这个，然后对方说，我说我吧，他们说属于，属于是在谁那里？我看到我的，啊，嗯，有，有没有？ bẹ́ẹ̀ ni ìdìbò máa ká lọ nínú àìsàn pé yóò tàn yóò máa tàn yóò máa ká ní ọ̀la lọ́wọ́ ìdìbò láyé. Ẹ Mùsùlùmí kò ní nǹkan ṣe pẹ̀lú pé kìí ṣe Mùsùlùmí ṣùgbọ́n nínú ntọ́lọ́hún ọba tún wá kádàrá nínú oore tó ní Mùsùlùmí òun ni pé hum aṣadun nasi balaa badal anbiya lẹ́yìn àwọn anabi ọlọ́run àwọn ẹni rí falamfalu walamfal bí yẹn bá ti ń jẹ́ ni retí bẹ́ẹ̀ náà ni àdánwò sì máa wá sí wasọ́búrú ẹ̀ńdà sọ́dúnmọ́tìlì òòlà tẹ́mátì lẹ́yìn ní sùúrù kìí ṣègbà tí o bá lọ́pṣà mọ́ èyí ó jẹ́ jẹ́rẹ̀ lẹ́mìí àwọn kankan bẹ ọ̀dà níta nìkan náà fàdánwò kan àwọn yẹn ń kí pé tí ó ṣe sùúrù o à yẹn dàkún se sùúrù àní sùúrù ni wọ́n wí ikú yìí sọ̀tọ̀ kú sọ ẹ bá harun wọn mọ̀ mọ́ ṣe sùúrù tí ó ọmọ rẹ nǹkan tó ó ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan bá wá ẹfilẹ̀ má ṣe sùúrù ẹkún lọ́dọ̀ rẹ̀ ojú rẹ̀ kàn dá lójì ni ah, àsọ́mi ènìyàn lọ́kọ́ ó sì jẹ́ ẹ̀dùn wa ni má ṣe sùúrù kí lẹ́ wádà ní ọmọ ṣe sùúrù nígbàtá kéékèèké ṣe sùúrù ó tún wá múra ó ṣe kìíní kan ni torí pé n tó ṣẹlẹ̀ sí ọ ilé ìsàmì ní ṣe yàrí ò ní kankan tó lè ṣe ló pé sùúrù lásìkò yìí inda sadmatil ula nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ló fi jẹ́ pé ọmọ ènìyàn ìyẹn gbọ́dọ̀ máa ṣẹ̀kì ààrẹ anytime ìyẹn gbọ́ wọ́n lè parọ́ máa yàn ní tí èsì tiẹ̀ kálẹ̀ mọ́ kéfà tẹ́mílíkù alẹ́ anáfíìkì bóòlù ṣe fẹ́ kọ̀ǹtúrò ẹ̀mí rẹ̀ wípé ṣe sùúrù ọ̀bẹ́ni kankan nájà ọlọ́run ọba rẹ ló ń bá nájà kayfa tukhlisu lillahi ibadatan ẹ̀sìn rẹ baynaka wa bayna rabbik yu'dhunak gbàtọ́ náà ọba ń sọ fún anabi sàlám ìpèsè sùúrù faqad kudhibat rusulun min qablik ọkàn àwọn mí ni mọ́ fasabaru alama kòzèbò wa óòzò wọn fara ni wọn wọn fara ni wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ènìyàn nígbà tí àdánwò bá dé pẹ̀lú oníranranran ó lè wá èyí tí ó sọ̀rọ̀ mo bù ọ mo ṣépele ọ ntí èsì tiẹ̀ èèyàn ni wọn mọ èyí tẹ wí yìí tètè mi o àmọ́láyà tẹ́kì kò ní ráró pàápàá jùlọ tó bá débi sífàtú àdáàyà ìròyìn àwọn olùpèpè òdodo kí ni àwọn nínú àwọn khasaisu àdáàyà olùpèpè òdodo òun náà ni sùúrù wa tawasaw bis sabri watawasaw bil haqqi watawasaw bis sabr olùwà ní yā ayyuhal ladhīna āmanū isbirū wasābirū warābitū wattaqullāha la'allakum tuflihūn bẹ́ẹ̀ bá fẹ́ jèrè lọ́dọ̀ ọlọ́run ẹ ṣe sùúrù tó pọ̀ èyí ó ṣe sùúrù ìgbésí ayé àwọn ẹni rẹ tó lọ pàápàá jùlọ 'inda ash-shadā'id ẹ̀ǹdà ṣẹ̀dáì nígbà tí àdáwò bá ṣẹlẹ̀ ẹ̀wùgbà tọ́lọ́ wọn bá sọ pé wọ́là nàbìlú wọn nàkùn bí ṣe in ẹ̀rí nǹkan kínkínní bí ṣe in nẹ́kẹ́rà tó túmọ̀ sínú nǹkan kínkínní là fi ń kàn yín min al-khawf ó lè jẹ́ bẹ́ẹ̀rù wal-ju' ebi pípa pé àrùn jẹjẹ ìpéjẹ náà àjẹ gan kò dídì nípa àjẹtọ̀ náà kò rí ọnú àti màsárì ọlọ́run ládàáwò ni o bí ṣe é gbòdì wa kínkínní náà ní kí lọ sọ di bàbá rẹ lọ́dọ̀ tiẹ̀ nìsín wa naqsin minal amwal o tún lè kó sí bísínẹ́sì kankan tún ní gbogbo tá a tún ṣàjọ láti jọ yìí ọ̀nkù mi náà tún fún mi brọ́dà mi kan náà tún ní kìnnì kan pé ẹ̀yà bẹ̀rẹ̀ kankan o ọdọọdún gbogbo anáàkẹ́ máa béèrè kìnnì kan o ó lè lọ nínú àmúwáyì wa naqsin minal amwal wọ́n ánfò ẹ̀mí ń kọ́ àdánwò ibi tí o lè gbà wá ikú ikú lẹ́ni tó ti rò pé lẹ́ni tó ti rò pé ẹjọ́ máa bẹ ẹjọ́ máa plan ẹjọ́ máa ṣètò bó la ṣe tẹ̀kínì kan láàrin àwọn ọmọ wa ẹ̀kínì kan ọmọ gan ta ló fún garanti ọkọ gan ta ló fọn garanti aya gan ta ló fọn garanti ìyá bàbá ta ló fọn garanti ìwọ gan alisabumalu inafsi kalibakọ jẹ́wọ́ gan lè sọ pé báyìí gbogbo wa wà lọ́wọ́dì ọlọ́run ọlọ́run ládàá wọ̀ mọ́ wa min al-amwal anfusi was àtàwọn irúgbìn àwọn nǹkan oko nǹkan ọrọ̀ kí ló wá wí wàbáṣeré sọ̀bẹ̀rẹ̀ ẹ fún wọn ní ròdùnú àwọn oníṣòro èèyàn alladhina idha asabatuhum musiba gbàtàdà ò bá dé lẹ́sẹ̀ kan náà kò ní pẹ́ qalu inna lillahi wa inna ilayhi raji'un kò ní dìgbà tó ṣe wípé wọn àdìjọ kẹta wọn ni ẹ ṣe sùúrù ẹ dákun ẹ ṣe sùúrù náà ni a bó ti jẹun ó ti sùn ó ti ẹlòmíì ti sùn gan ó ti tún lálà mí ó jẹ pé kíni nígbà tí gbogbo àwọn ṣe kíni a àmọ́ asọ́búrú ẹ̀ńdà sọ́dìmọ̀tì òòlà ànábì ló sọ bẹ́ẹ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ sùúrù eléyìí àmọ́ o kò tún wá ní kò ní kéèyàn má sunkún lọ sọ́dọ̀ ọlọ́run èyí ò lè máa sunkún bóyá dáwò ká dé bá nísìnyí ẹlòmíì wàláhì kọ̀mọ̀gbà tó mi ń wá ìbànújẹ́ yẹn pọ̀ ni ó mi lọ́kàn ni kò yọkò ní mu mi ní kò túmọ̀ pé kèso ń sòrò ẹkún tẹ̀ ń wò yẹn àbí kéèyàn máa ronú níwọ̀n ba àsìkò tí nǹkan yẹn ṣẹlẹ̀ àbí kọ́ ba lójijì òun ló fà ìgbà anábìyàn kú nǹkan tó ṣẹlẹ̀ sí táwọn ọmọ àwọn ọmọ yòókù sáà rí pé a ah, nǹkan ṣe bàbá Yusufu Yusufu yìí náà ni kí ló wí ó ní nàmá ashku bàtí wà huzni ila Allah ọ ẹ̀yin kọ́ ni sunkún sí ẹ̀jẹ̀ sunkún ni ẹ̀jẹ̀ ń ké lọ́dọ̀ọ́lọ́wọ́ láàrin ìlú òun láti mọ̀ pé kéèyàn banújẹ́ kó sunkún àmọ́dọ̀ta ni ó sunkún lọ ìlàlá eléyìí kò sí tó burú ní ẹ̀sìn tún ni ashkubati wa huzni ìlàlá wa alamu minallahi ma la ta'lamun èmi mọ̀ tẹ́yìn ọ̀ma mọ̀ mọ̀ tẹ́ mà ojú òkè ànábì ọlọ́run lòun àmì ẹ̀jẹ̀ ń sunkún ẹkún mi mò ń sun lọ sọ́dọ̀ ọlọ́run ni kìí ṣe sọkúsọ kìí ṣe ìbárajẹ́ eléyìí náà nínú àwọn ìran sùúrù èyí tí ó tóbi ni bí sáà ti lọ òun náà ni ìtàn àwọn ẹni rí wọ́fí mọ̀kàdìmátìní alàǹbíyá wọ̀rọ̀sọ̀l àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tàbá ní kí a kàn mú tàn ẹnìkan nínú àwọn ànábì ọlọ́run àbí ká mọ́tà ẹnìkan nínú àwọn ẹni rí àlásìkò rẹ̀ ìtawí náà mo rò pé nasalullaha ta'ala yubarika fi. imaamu ahmed sùn láfẹ́ sọ̀rọ̀ àbí ibn taymiya alayhi rahmatulah from sijin ila sijin wa fi akhiri hayatihi ìgbẹ̀yìn ayé kọ́lá ibẹ̀ ló inú ẹ̀wọ̀n kan tó ń pè ní ẹ̀wọ̀n kọ́láì ó sì kú wọ́n tún wá ní gbogbo tíra rẹ̀ Allahu akbar ẹ̀rí nílùú ẹ̀fẹ́ ká nínú àwọn ìṣòro kí ẹ̀ kàn máa pa níwọ̀nba nínú tan alimami Ahmad ogun wọn lọ bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn olùmọ̀ sabru al-ulama orúkọ tíra yẹn nù ṣàdáìd ìnira táwọn olùmọ̀rí yàtọ̀ sáwọn olùmọ̀ àwọn ẹni tí wọ́n dá ọlọ́wọ́n ọba al-arifina billah ó tẹ̀ jẹ́ pé táwọn onímọ̀ ó tún ga ṣùgbọ́n àwọn míì ẹlẹ́sìn nítorí àwọn èèyàn ń rí táwọn èèyàn sì ń làmú mọ́ra ló fi jẹ́ pé kò sí nínú ṣe ti mùsùlùmí ẹni tó ṣe pé ìmọ̀ sábà ní jágáà. والله وما أكثر هذا hadha ọ̀pọ̀ nínú ṣe sí àwọn ènìyàn lónìí ìmọ̀ complain ọ̀pọ̀lọpọ̀ ní ilé àwọn èèyàn fẹ́ máa tiri ní ilé wọn tán eléyìí tètè kí erin rí tètè tèrè sí mùsùlùmí dáadáa ọkùnrin ní ṣe bẹ́ẹ̀ ni àbóbìnrin mọ̀ complain mọ̀ rojọ́ rojọ́ kò sí nǹkan kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tíyẹn bá rí i pé ọmọ ìyá mi ni mo sì rò pé a ah, ó ṣeé ṣe tíyẹn máa ń wò ni pé tó o bá níṣòro kan lónìí àbí bóyá bí ọlọ́run bá ṣe bó ṣe pé bó bí ṣòro rẹ̀ ṣe bí bó ṣe ń lìbù nìyẹn bóyá ntíyẹn ń gbà bóyá sẹ́kàn ti ń ṣe kò tiẹ̀ ṣe ìwọ̀n bá yẹn òtónú lé tó o bá béèrè lónìí tẹ̀nìyẹn bá fún ọ wọn náà mọ̀ pé tó fún ọ yìí kò sí bó ṣe lè tó kò lè ju ọ̀pọ̀ jù kálóṣù kan ọ̀pọ̀ jù nù tó tún wá di next month ni pé yóò gbà yìí fún sálárì bí ò lè sọ yóò ní ẹmọbìnú bá dìgbà mi ọlọ́run yóò kàn ra ìyẹ́ ọ̀sẹ̀tọ̀ ni ó bá wá ṣe fẹ́lẹ́ yìí tó ṣe fẹ́lẹ́ yìí tó ṣe fẹ́lẹ́ yìí kò sígbà tí yóò padà ní mùrú àyàn ò ní bàjẹ́ ló fi jẹ́ pé nínú àwọn akhlaq tó ti bí tí sùúrù bí tí yàn la òun náà ni alqanaa ìláyọ̀ ọkàn ìláyọ̀ ọkàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí tó ṣe pé ó lè tọ́ kéèyàn gbìyànjú àyàfi tó bá rí i pé ah kìíní yìí ó ti fẹ́ kó nǹkan mi dání so kéèyàn ti ra sọ níwọ̀n bá àmọ́ kó jẹ́ pé gbogbo èèyàn mọ̀ mọ́ bí lè ṣe ń lọ eléyìí òun ní mú obìnrin míì tí ó ní à ẹ̀yìnkìnní kan èmi ò lábò gbìyànjú o àbò ń gbìyànjú àmọ́ ojú kan náà ní ń já sí nǹkan kan ẹ̀dàkùn owó àti ilé náà kò ti tún tán ìwọ̀n kan náà ní ojú kan náà ní ń já sí ojú wo ní ń já sí ó ti tún náà ti rìn léwọ̀n gbogbo ń jẹ́mi náà ń ṣe gan gbogbo tá a bá tún da gbogbo ẹ̀ pọ̀ wọn àwọn ọmọ kíní gbogbo àwọn ẹjọ́ báyìí àìṣe sùúrù ni ẹwà nàbí Ibrahim alayhi salam ìgbà tó wálé sọ́dọ̀ Ismail tó bá tí ò bá Ismail tó bá yàwó ẹ̀ ọmọ ẹni tí Ibrahim ń ṣe Ibrahim wá láti Sham ó wá sí Hijaz ní Maka ó sì béèrè ẹ̀ ńlẹ́ ara ilé yìí o sí dáadáa lẹ́wà ẹ̀ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ fọlọ́n tọ̀ lẹ́bàá ti kọ́kọ́ gbọ́ kéèyàn tó dúpẹ́ lọ́wọ́ ti ní tọ̀ lójú kọ́kọ́ ti tọ̀ síwájú nǹkan mi bẹ̀ lẹ́yìn rẹ̀ nù tọ̀ à ah, àṣà dúpẹ́ náà ni ọlọ́mọdé ọlọ́mọ àṣà mọ̀ dúpẹ́ náà ni nǹkan ó ti sọ mẹ́wàá kọ́dà bí ó sọ̀rọ̀ àní bó ọ̀dà bó lẹ́ wá ń ṣe lé bó ní lé ní à ẹ̀ mọ̀ ṣe yín wọ́n bá lóun lọ tó bọ̀ náà gbogbo náà ojú kan náà ni wọ́n bá ní ìgbàdá fún kó gbogbo ọjọ́ra wọn o kò jọra wọn nítorí ìwúre Ibrahim ni tọba dé sọ pé ẹnu ọ̀nà yìí yọ̀ da o àbáwọlé yìí áá ah! kí mo ní kó change ẹ̀ Allahu akwa. wa Ismail nabi wa rasul anabi ọlọ́run ojúṣe ọlọ́run mo ṣe dé òun gan lọ́kọ́ bẹ́ẹ̀ sí ìlàlejò ọ̀yà mo rí bàbá kan bàbá yẹn dàgbà báyìí ó sì béèrè pé wọlé ńkọ́ mo sì dá lóhùn kankan ó sì níbo ni gbogbo inú ilé nígbà sàlàyé gbogbo ẹ̀ ti ń lọ ó ní kí ló wá sọ fún ọ kí ló sọ olùbẹ̀rẹ̀ pé bó la ní sẹ́ ojíjẹ mi mú bó ni ó ní sàlàyé pé à nǹkan tó bu ọlọ́kọ̀ sànù wà láàfin gbé o kí ló wá wí olùsọ pé ẹnu ọ̀nà yóò dáa ẹ yí ẹnu ọ̀nà yìí padà onídọ̀ ìwọ náà nù ọ̀yà ilhaqi bihali láti tẹnu tòní ọ̀jẹ̀yàwó fún mi mọ́ ìwọ náà ẹnu ìnáwó yìí gan ọ lọ ó sì lọ ó sì fẹ́ lómi ó sì dẹnu bóun nílé ní àdúpẹ́ kò sí tọ́ mi jẹ àdúpẹ́ ló ogere bóun níjẹ alihamudulilayi àwọn máa ń kọ́ ogun àwọn máa ń bẹ dáadáa alihamudulilayi ní wí gbogbo ẹ̀ gẹ́gẹ́rẹ́ bó wà ní jíjẹ mímu ni alhamdulilayi ọba aláǹsẹ̀ wíwígẹ́rẹ́ Allahu akbar ọ̀nà ọ̀dà sọ fún pé ẹnu ọ̀nà yìí ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sẹ́nu ọ̀nà yìí o àlẹ́ àtàbẹ̀ yìí àbáwọlé yìí kò dín in mọ́ o obìnrin wọn gbọ́ yìí pé à kí ni sẹ́nu ọ̀nà ó tún wọ̀ pàtó dé ní sí ní lálejò lẹ̀ lálejò bàbá kankan wà nísà àwọn ojú bàbá yìí pé à nísà àwọn bọ̀tí nísà àwọn bàtẹ̀ jẹ́ kí lọ́ wá wí ó ní bò ní ilé mo ti sàlàyé bó ṣe ń lọ fún bó ló sọ mo ní walillahi alhamd àdúpẹ́ fọlùwà pẹ̀lú gbogbo ètò kí ló wá wí ó ní ẹnu ọ̀nà yìí ẹ má jẹ́ kankan ṣe o ẹ filẹ̀ ẹnu ọ̀nà rí lẹ́nu ọ̀nà yìí ó ní wọ̀ náà nǹkan kan ò sì ní ṣe ọ lábẹ́ rẹ̀ ẹ wọ àwọn ẹni rí tó fi jẹ́ pé asọ́bù fi majalati alhaya kò síbi tí yẹn ti ní díẹ̀ tí yẹn wá ṣe sùúrù wo obìnrin tí máa ń tọ́ ma wàláhì kò yí kì í sọ pé ọ̀rọ̀ oúnjẹ mímu kọ yòó ìtọ́mọ ọmọ mi yẹn báwí báwí báwí mo rí ẹnìkan walillahi alhamd olúwa ti sànú ẹ̀ ọlọ́kan náà ọba sànú yẹn pẹ̀lú bẹ̀rù ọlọ́run fíìmà àlàmù àní àwa jòkójọ kan ní a máa ń sọ̀rọ̀ lórí aago ní ní rírí kò sí nàìjíríà. ọ̀sàdé lọ́dún kan ọ̀sà invite ní kí n wá musa lọ sọ́dọ̀ yìí àwọn ajọ́ ń jòkó wa ń sọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ kan sàn wá pọ̀ ọ wá sọ̀rọ̀ débi pé ọ wá ìgbà kékeré o ó a ah! òun máa hàn òun hàn màmá òun lè ó sì ń sọ ẹkún a ah! ẹni tí ń sọ yìí ìwọ̀n flashback olóhùn hàn ó ní àwọn òun tún wá ìwọ̀n ka gbogbo kìíní yẹn nígbà tí ó fi sọ́tàn láì omi kan bọ́ lójú ẹ̀ lẹ́rù sí ń bá òun pé torí wọn ò tí ì irú èèmọ̀ òun kọ́ máa kán hàn òun torí gbogbo àwọn àwọn alihamudulilayi mo ní à ah, ṣé bó ọ èèyàn mọ́ gbà òun ó sì rí aláìsí àwọn òbí rẹ̀ sì ní bàbá àwọn òbí rẹ̀ ní torí pé kí ni wọn ò sì wí ẹ̀jẹ̀ ń lé torí àsìkò wa mo fẹ́ mú example kan wá tá a bá rí òbí méjì mo fẹ́ ká fara ká wòye sí instinct yìí o a rí òbí méjì òbí kan bẹ òun ní sùúrù pẹ̀lú àwọn ọmọ ntọ́ máa ń ṣe kí n ṣe fún òun ságbà pé ọ̀rọ̀ ọmọ ni èyí ṣe sùúrù ìtọ́ ma ìmójútó ma pẹ̀lú gbogbo stages ọ̀tọ̀ ní ti kékeré o wàláhì òbí mi ò ní sùn kò ní sùn ìyá ni o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀yin máa ń sùn o ẹ bọ̀ sí pálọ̀ tẹ̀yìn àwọn ìyá yìí wàláhì sára ó máa tí ó sì dọ̀tán ara ó sì máa gbóná ọlọ́run bó ṣe sọ́nà ní hamalatu yadhkuruha almuhim òbí meji, làwọn méjì báyìí eléyìí òun lè ṣe sùúrù lórí gbogbo ntí àwọn máa ń ṣe òun sàn rí yatalazad òun tún rí bí adùn ẹ mọ yìí hè kọ́dọ̀ tún lè máa ṣàdọ́ ọlọ́run ó ṣèlérí fún ọ tẹ́sí kí mo ní o gbé kíní síbí ẹ mọ yẹ má jẹ ń bọ̀ òun yọkàn sá máa wí ní ìwí pé ń bọ̀ máa wí náà ni òbí eléyìí òun ní jaza kò lè kò ríra rẹ kò rẹ́mi wàláhì sì wíṣí wọ́n mọ̀ ìlà ọmọ kìíní kan yóò bá bẹ̀rẹ̀ sí máa ṣe pé ṣùgbọ́n tẹ bá mẹ́yọ ntọ́mọ eléyìí tí ń ṣe fẹ́lẹ́ nǹkan kékeré náà ní tẹ́lẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ yìí ṣùgbọ́n eléyìí òun tún ṣe kí ni òun tún rí bíi pé tọ́ ọ̀rọ̀ yín ọ̀dà ẹ sá máa bá a bọ̀ ṣùgbọ́n ẹ ti ẹ máa bá a bọ̀ náà ni wọ́n máa wí eléyìí ní fi èpè wọ́n ti ní òun fi èpè wọ̀n wọ̀n ni kò sì mọ̀ pé òun ṣe òun ṣera òun ni pẹ̀lú èpè tí ń sẹ́yìn Ànábì ní la tad'u ala awladikum ẹ má ṣépè láwọn ọmọ yìí ọ̀rọ̀ táwọn àgbàlagbà máa ń sọ pé ẹ mọ̀gbà tí màláìka kọjá ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammadu ni o torí pé Ànábì ní ẹ mọ̀gbà tí màláìka yu'minun ala da'watikum wọ́n ṣe àmì tí mo fẹ́ pè láàrin yìí ni pé ẹ compare àti ká contrast òbí méjèèjì ṣùgbọ́n lẹ́yìn nínú àánú ọlọ́run ọlọ́run ọba fún ní sùúrù pé ọmọ òbí ó ṣe sùúrù ni o láti tọ́ ọmọ sẹ́ òun wá ṣe sùúrù àwọn ọmọ yẹn padà wá di èrè jẹ́ kódà báwọn òbí yẹn ò sí láyé mọ́ kí ni wọ́n padà máa ṣe ẹnì yìí bá ń sun ẹkún. mo wá ní tí a bá wá rí ẹlòmíì fẹ́ kó wọn ṣe sùúrù pẹ̀lú pé kínní ìwà náà làwọn kọ àwọn ṣe pè ní ọ̀la ń ṣe pèlè ọ ìyá gánà máa ṣe mí náà tẹ́tẹ́ mi lé yín lérí torí ń lọ́dọ̀ ìyá nù ń lọ́dọ̀ nù àti pé lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yẹn gbogbo kínní yẹn nígbà tí èèyàn ń ni ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra nínú ilé hátà fi tarbiyatil awlad láti mọ bóòlù yẹn ṣe lè ṣe sùúrù pẹ̀lú àwọn àwa kan kò ní kí yẹn mọ kọ́ mọ́ kò ní kí yẹn mọ wàjá ọmọ kò ní kí yẹn mọ tírénì ọmọ ṣùgbọ́n ṣe sùúrù bẹ́ẹ̀ ni láàrin lọ́kọ̀láyà àwọn ṣẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ tó ṣe pé nígbà míì lọ́kọ̀láyà síbí àkànríra wa ṣe bá fẹ́ra wa lórí òòpù ni àbí òòpù kọ́ ni mo níra kà pé ẹni yìí a ṣe kí ni a wà compatible wàláhì ẹ̀ lè dénú lẹ́sàn kí ẹ má wà compatible ẹ jẹ́ mẹ́gbàpù kan wá ká fi parí ẹ̀ inṣàlá ta'ala torí àwọn kan yìí a níjẹ̀ nígbèsè ayé wa ni wàláhì. arákùnrin kan bẹ bọ́lá wọn bá ṣe dáa nù bọ́lá wọn bá ṣe dáa kìí sọ̀rọ̀ ó jẹ́tù gan-an ó jẹ́tù gan-an ṣùgbọ́n jẹ́ntílítì yìí náà èèyàn lè sọ pé kí ni ó ti fẹ́ pọ̀ jù ó ti fẹ́ pọ̀ jù obìnrin sì ní òun fẹ́ràn máa fẹ́ ẹ̀yin ò tiẹ̀ ní sọ̀rọ̀ bí mo bá dé ń sọ pé kí ni kan nǹkan kan wọ́n sẹ́ ní sọ́ọ̀bù lónìí wọ́n mú olè kan ọlọ́run àà kíní kan ọkọ̀ kan máa wò báyìí náà ni ọ̀gá ẹ̀yin ò jẹ́ ní sọ̀rọ̀ ní àní wọ́n mú olè ọ̀rọ̀ ní mú ájú olè náà mú kò ní sọ̀rọ̀ kò ní kọ́mẹ̀ntì so but nature yàwó ó nídìí ẹni tí yóò wọ́n náà wí tí kọ́ra bọ́ọ̀lù bá lè wí mẹ́wàá tí ẹ̀ sọ mẹ́ta ọkọ sase ọ̀rọ̀ yìí sá ọ̀nlọ bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kejì wọ́n sá ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ náà nìyàwó ti ń kọ̀mplain yá inú ilé tí yẹn sódì yọkàn máa sọ sókí èyí tó bá wá di pé òun fẹ́ fún un lọ́rùn yọkàn bá bínú jáde yìí sẹ́yìn pẹ́ lómi bẹ́ẹ̀ kí ló dé mọ́dàmí làmú ah ẹ̀yìn kí ló wá ń ṣẹlẹ̀ pé kìnnìkan yọkàn yọkàn bá bínú jáde yìí tán ó ti wá fẹ́ máa dójú ẹ̀ tóbìnrin ní òun ò gbádùn gbèsè ayé ó ní òun kú lọ ó ní wọ́ọ̀dù tó lò ní ó ní i'm dying silently òun kú lọ torí pé àwọn tó yẹ kó máa sọ òun fẹ́ òun láwọn ọ̀rọ̀ bámbám òun fẹ́ máa sọ òun máa òun wá ní níbọ̀ kan òun ẹ̀sẹ̀ wá invite òun máa sọ òun ẹ̀sẹ̀ máa pe brother òun òun ẹ̀sẹ̀ máa pe tóun sì ní ẹni tó jẹ́ partner òun nínú ilé ó wí àwọn kan mí díẹ̀ díẹ̀ náà bọ̀ tèyí tó lágbára jù lélẹ́yìí tí mo fẹ́ lò ọ̀kan náà tí wọ́n ń bẹ kéèsì kan ń bẹ ọkùnrin lélẹ́yìí wàlá vice versa ìyàwó tiẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ yìí arákùnrin yìí ọlọ́wọ́n ọba kẹ́ ẹ̀ níwọ̀n ọba tiẹ̀ kọ̀ wá ní ẹjọ́ méjì kọ́dà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ mi báyìí yọ sọ̀rọ̀ lọ ọ̀dọ̀ ìyàwó ah bó ni ajé àti yín tí òun náà mọ̀ ní mọ̀tàwá kò bọ́rọ̀ gidi ní òun ò rí kankan tó ń ní ìṣèṣe dáadáa ìlọ́lá àwọn tó sì mọ arábìnrin yìí wọ́n lóbìnrin dáadáa ni àmọ́ dákẹ́ débi pé tó bá báyàn ṣe láwùjọ irú wọn ni Yorùbá máa ń bú pé wọ́n dínú ẹni yóò dínú wọ́n sì ní kí n yàn bẹ́ẹ̀ bọ́n àti sọ̀rọ̀ wọn nílà ọkùnrin wa ni òun ó lè ó sà ó ṣe kí ni ó lágbájá ọkùnrin náà máa lágbájá tọ kọ wá sí ní tẹ́lẹ̀ máa sọ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ níbi pé báwo ni ẹ travel lọ gbẹ́ni kan ẹ ń travel fúnra yìí sọ fún ìyàwó mi gan bẹ́ẹ̀ kú sọ fún ah tí mo béèrè pé sọ sọ fún ìyàwó rẹ̀ yọ̀ọ́ta yìí lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹ̀ kú sọ fún náà ọlọ́wọ́ sọ iná mi kò ní sọ pé ọ̀nà bolẹ́ gbà tí lọ́kọjá ni bolẹ́ ti wọkọ̀ kò ní béèrè gbogbo owó lòun ó ṣe rì ọlọ́wọ́ jọ ọlọ́wọ́ bá fi tẹ́ sọ yìí kò wújú bá wọn lọ. yóò sá ah, ọkùnrin wa ń kọ̀m̀plẹ̀n ó tó stéèjì kan ọlọ́run fẹ́ ṣe sáníà kò sí pọ́blẹ́mù wọn ní kí ló ṣe ó ní a ah, àmúwọ̀ gbọ́dọ̀ ṣàṣìṣe alákọ̀ọ́kọ́ mọ́ òun ti kó sínú àṣìṣe yìí ẹ bá ń wọ ẹni tó tó tó tó fúlò tí ó ṣe à àwọn kan wá ń pè sáà kìí ṣe ṣe dúpẹ́ orí ọlọ́ wọ́n ló ń wọ ẹni tó fúlò tọba kan àgbákò fúlò ó sì tètè nǹkan ó sì ṣe ọ ọlọ́mọ yìí orí ó ní à òun lòún fẹ́ òun lòún mọ tóun rí òun lòún mọ tóun ṣe nǹkan kan ṣẹlẹ̀ ó fẹ́ travel ó fẹ́ travel. ó wá ní ìyàwó rẹ̀ wọ́n ti bí ma bíi mélòó nílẹ̀ alhamdi ó wá ìyàwó òun nínú àwọn àdánwò rẹ̀ ni pé ọmọ ọmọ ọmọ náà ni àwọn ọmọ àwọn ìkó òun fẹ́ kọ́ àwọn lọ sùúrù kan oníkódà bó ti kí èèyàn máa gbádùn aya ẹni òun ò gbádùn rẹ̀ débẹ̀ ọmọ ọmọ ọmọ náà ni olùwọ̀n àti àwọn ṣètọ́lábù kan lọ́dọ̀ rẹ̀ request pé ọmọ ìwọ nìkan kò bí àjọ bí ni mo ti fẹ́ràn ọmọ mi àmọ́jọ lórí yé mi máa ń ṣe bó lè ń ṣe yìí alẹ́ mi àti ẹ̀ la kọ́kọ́ ìbáwọn eléyìí dé bá wa ní èmi àti ẹni já ṣègínì kan báwọn fẹ́ ṣègínì olóyò ní àwọn olóyè káwọn mọ àwọn sùn ta ọ ẹ jẹ́ kí wọ́n sùn bíi náà ah nǹkan nǹkan ó sàn complain ọlọ́wà ní nítorí òun fẹ́ ṣe nísìnyí pé káwọn fi ọmọ sí ọ̀dọ̀ grandma kó ọmọ lọ sọ́dọ̀ girama àtúnwá ní dúnlé lóòótọ́ àwọn ti ṣe àwọn ti pẹ́ àmọ́ òun ti ẹ̀fẹ́ káwọn tẹ̀ gbádùn lọ́kọ láyà wọn òun lọ rẹ́ǹtì ilé tó tẹ̀lé láàrin ọjọ́ mẹ́ta torí náà ló já dúnlé o ìgbọ́dọ̀ gbọ́kànjọ́pọ̀ ọmọ ọmọ o obìnrin bá ní ọlọ́mọdé yẹn ṣàgbákò òtẹ́ẹ̀lì nígbà tá a nínú ilé kí làwọn wá lọ ó ní kinní kan ìgbà tí wàhálà ọkọ yìí pọ̀ obìnrin yìí sàpàdà gbàǹtú láti ah oníwèé débi olóhùn onírúurú sùn ó ti sàsọ́lẹ̀ òun onírúurú sùn ó because òun máa àyà òun máa já pé òun ní torí ẹ mọ̀ pé ìtẹ́lẹ̀ mi máa ń gbọ́ yé pẹ̀lú òtẹ́ẹ̀lì ní kíni ilé ìyẹn ní rárá ọkọ ní rárá ilé òtẹ́ẹ̀lì à ilé mi àti ìwọ rárá lè mí ní ọ àní mo jẹ káfà ọmọlẹ̀ ọlọ́wọ́ tó wọn ní gbogbo ọmọ ọmọ ọmọ tó bá wà lẹ́yìn ìsìn wọn ò ní ṣe kíní kó tó máa lọ fẹ́ lọ fún àwọn ọmọ rẹ̀ fi wọ́n lẹ́yìn kankan ò ní ṣe wọ́n nǹkan kan ó sì lóun ra gbogbo tó wọ́n ra àwọn ọmọ jẹ òun ṣe kójú káwọn obìnrin sì tẹ̀lé lọ. oorun kan náà sùn àdáńtọ́sọ náà ló sọ kó oorun sùn mọ́júmọ́ erin fọhùn àwọn ọmọ tí ń sàwọn ọmọ ọhún bóyá wọn ti ń sunkún báyìí wọn ti ń wàláì kò sí tó ẹ̀wọ̀n kìíní ìwọ̀n tí wọ́n máa wò pé ẹnìkan wọ́n ń sọ fún nínú àwọn tó súnmọ́ ọ̀rẹ́ tí wọ́n ti máa pé hey àwọn ṣe sùúrù kò dúpẹ́ fọlọ́ ìwọ ni ó mọ bó ṣe máa níyì ẹ̀ ìwọ náà lè máa ṣe ìsìn tọ́kọ̀ ẹ̀ o lè máa mọ bó ṣe máa wà lẹ́nu gbọ́rọ̀ díẹ̀ díẹ̀ n ti ń bá bọ̀ yìí kì í ṣẹ̀kan náà àwọn kan tí mo sọ yìí ọ̀kan ti bíríkì nù o kó ju báyìí náà lọ wàláì ó lóun ò fẹ́ ó ní ó ní kò sí olóhùn olóhùn ẹ̀mí òun fẹ́ bọ́ kó lóun ṣe máa bá kí èsì tó di kò ní sọ̀rọ̀ ọ̀kan sì padà fẹ́ omi mo àkàpẹ́sà kejì mo eléyìí ṣe aburú àmọ́ má torí pẹ́ nìkan ó dákẹ́ ló fi ṣe kínní à eléyìí kìí ṣe ní tí èèyàn máa ń torí ẹ̀ bẹ̀rù ọlọ́run bọ́ bá kankan míì à ọmọ pé tó wí yìí kọ́lọ̀kọ́ má fi bọ́ ọ lónìí tí ó péré ju tó ń rò lọ tọ̀ yóò gbé ẹ lọ alhayatu zawjiya nínú àwọn ìsẹ̀mí tó níbi sùúrù tó pọ̀ ní láàrin lọ́kọ̀láyà katuwa kan bẹ́ẹ̀nà àbá wal àwọn òbí sọ́mọ katuwa kan aládùúgbò katuwa kan àwùjọ katuwa kan ẹ̀sìn tó ṣe kóhùn lò lórí ẹ wá wo majalati àwọn ìran ìran ìran tó ṣe wípé kò sí nǹkan ọ̀hún lóyìn ọba ti lè ṣe sùúrù à innama yuwaffa sabiruna ajrahum bighayri hisab ọlọ́run ọba ní gbogbo onísùúrù kò sí báyìí ló ma nínú ẹ̀san tí wọ́n lè rí níwájú ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad orin ilẹ̀ anábì ní kò sí ma àtọ̀lọ́hu abidan àtọ́àn khayran wà áwùsá mina sọ̀bù ma òrùtìyà abidun khayran wà sẹ́can mina sọ̀bù kò sí wúri tọ́lọ̀ wọn bá fún yàn tó tó sòrò wà amúrò mọ́mìn kúlùhù khayr ànábì ní gbogbo ọ̀rọ̀ mu mi ní dáadáa sí ni tó fi jẹ́ pé mo bá rí dáadáa sọ́bà ṣákàr wa kana khairan la kọ́dà ìdúpẹ́ fọlọ́run ara sùúrù ni torí pé kí ni sọ́bùrún ala ta'a ìṣe lórí ìkẹ́ ọlọ́run ọba ni kátó wá ní tún rí àdánwò sọ́bàrọ̀ wa kana نكتفي بهذا القدر ونسأل الله جل وعز أن يجعلنا من الصابرين في البأساء والضراء وحين البأس فالعباني أولئك الذين صدقوا وأولئك هم المتقون نسأل الله جل وعز أن يلهمنا الصبر وأن يرزقنا هذا الخلق النبيل في مجالاته العديدة المتنوعة وبنينا بتوكين يتمي سورو قد نبي جوسين نبي كي نبي أورو نبي gbogbo gbèsè ayé mùsùlùmí kéèyàn gbìyànjú tọ sùúrù wa ni òun náà ni nǹkan tó ṣe pé ó lé o wàláhì ó dùn sọ báyìí ká parí ẹ síbẹ̀ wọn ó dùn sọ mọ́rù sùúrù kóró ẹ̀rí gbà tí wọ́n ní ọ̀kan náà lórí ó ní asọ́bùrù mẹ́tìlúsìmìhì mọ́rún mọ́dàkọ́tò wàákìbòhò àhàlákin àwàkìbòhò àhàlá nínú làásàlì sùúrù lé bí orúkọ rẹ̀ náà ni sùúrù bí orúkọ rẹ̀ ní mẹ́tìlùsìn yìí torí pé nǹkan tí ń jẹ́ sùúrù nǹkan tó kó burúkú ní jẹ́ bẹ́ẹ̀ téèyàn kò nù jọ àti gbẹ̀mú àti dáfẹ́ni àti bàtẹ̀ ti dérí ahọ́n lóde òní ẹ wo àgbo àgbo téèyàn máa mú yẹn àgbo mélòó ló fi kóró kíní ni òróǹro èmi ò mú rí náà àmọ́ wọn sọ kó kóró àwọn tó bá mú rí bóyá tó korò jù báyìí lọ bágbó ti wá rí wọn níjọ́ mi ẹlòmíì lè máa màgbó báyìí bàbá ní màgbó ọmọ ti lè máa banújẹ́ kò mú o ẹ bàbá ti mú ẹ̀rí ọ̀tọ̀lẹ́ni ti mú ọ̀tọ̀lẹ́ni ti banújẹ́ ti bẹnújẹ́ tó túmọ̀ sí wípé nǹkan tó yàn tí wọ́n ń sẹ́nu yìí a àfààní sùúrù bí ohun tó korò ní múrú nàdà àkọtùhù ṣùgbọ́n gbẹ̀yìn rẹ̀ ń kọ́ wà àwà kébùbù awùlákin àkébùbù àhìlà mínà làásẹ̀lì ìgbẹ̀yìn rẹ̀ wàláhì ó dùn ju oyin lọ bó ṣe nira lèyàn ń rí nínú ìdílé bó ṣe nira lèyàn ń rí nínú ẹ̀sìn bó ṣe nira lèyàn ń rí nínú nǹkan kan tí ẹ̀ sáwà lórí òótọ́ wàláhì kò ṣe sùúrù.